tó Fẹ́yíkẹ́mi aya Ọ̀yálékè lèmi ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tó ètò Ojúmọ́ Ire ètò ẹ̀kọ́ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbàgede tí ẹ máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà níbi tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn níbi tí a ti máa ń pe àwọn ọ̀jọ̀gbọ́n wá níbi tí a ti máa ń pe mùtúmùwà wá atólùkọ́ lọ́lọ́kan òjọ̀kan lábẹ́ ètò yìí ni a ti máa ń tún pẹ́ pé ohun tó ń lọ ní abẹ́ ètò ẹ̀kọ́ ìbàjẹ́ lágbàáyé ìbáàjẹ́ ní ìpínlẹ̀ ìbáàjẹ́ ní ìbílẹ̀ ní gbogbo orílẹ̀-èdè pátápátá ní abẹ́ ètò yìí láti máa ń yànnàná ohun tó ń lọ lórí ètò ẹ̀kọ́ ìbáà sì jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ pé ẹ ṣe eré ibí yìí ni a ó ti sọ tó bá sì jẹ́ wípé ẹ ò ṣe eré bákan náà lábẹ́ ètò yìí ni a ó ti sọ àwòkọ lè ní o àwòkọ ni bẹ́ẹ̀ ṣe eré àwí bẹ́ẹ̀ sì ṣe eré à ó sọ àlejò mi tí mo mú wá sórí ètò lọ́sẹ̀ yìí àwọn náà ni mo mú wá lọ́sẹ̀ tó kọjá bó tilẹ̀ jẹ́ wípé àyè ò sí fún wa láti parí gbogbo ohun tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ìdí nìyẹn tí a fẹ́ fi àdàgbà ẹ̀rọ lọ́sẹ̀ yìí kí sì ni kókó náà tí à ń yànnàná òun náà ni wípé àwọn olùkọ́ tó yọrantí láwùjọ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ ǹjẹ́ wọ́n tuntun ṣì wà bí lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ìpínlẹ̀ wa ní èkó ǹjẹ́ wọ́n ṣì wà tí wọ́n bá wà kí ni àṣírí ẹwà wọn gbogbo àwọn ohun tí a ó máa yànnàná lórí ètò fún wa lọ́sẹ̀ yìí nìyẹn nígbà tí a ó tún wá fi hàn wá kí ni àwọn ohun tí a rí lọ́lọ́kan òjọ̀kan tí àwọn olùkọ́ wọ̀nyí ń ṣe ipa wo gan-an ni wọ́n ń kó lórílẹ̀‐èdè wa ní ìpínlẹ̀ wa pàápàá jùlọ lórí ètò mọ̀ọ́kọ mọ̀ọ́kà. ẹ̀ka san gbogbo ilé. tó wọ́n ní a kú ojúmọ́ o gbogbo ilé wọ́n ti kí wa lọ́lọ́kan òjọ̀kan àwọn ìbéèrè tí a wá fẹ́ béèrè lọ́wọ́ wọn yìí gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ olùkọ́ àgbà báwo ni a ṣe lè dá olùkọ́ tó yọrantí mọ̀ olùkọ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwò bọ̀ báwo la ṣe lè dá wọn mọ̀ láwùjọ. àwọn olùkọ́ tó yanrantí tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwò bọ̀ wọ́n jẹ́ àwọn olùkọ́ tó ń gba ìtọ́ni tó ń gba ìmọ̀ràn lóòrèkóòrè tó sì fi ń kọ́ni. Hmm. ó dára irúfẹ́ àwọn olùkọ́ báyìí wọ́n jẹ́ àwọn olùkọ́ tó máa ń ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn wọ́n máa ń ní ìgbàgbọ́ nínú ara wọn wípé I can do eh, kíní yìí mo lè ṣe é àti pé irúfẹ́ àwọn olùkọ́ yìí bí wọ́n bá fẹ́ wọ yàrá ìkàwé wọn kì í ṣàdédé wọ yàrá ìkàwé pé mo fẹ́ lọ kọ́ mọ́ wọ́n máa ń ní ìgbáradì tó tọ́ àti èyí tó yẹ kí wọ́n tó wọ yàrá ìkàwé à ń pé nǹkan ní nǹkan kan ní lesson plan nínú ètò ẹ̀kọ́ lesson plan yìí ó ní ó mú kí olùkọ́ gbáradì fún yàrá ìkàwé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ni kò kọbi ara sí àwọn olùkọ́ tó pegedé yìí wọ́n máa ń kọbi ara sí lesson plan yìí láti mú kí wọ́n gbáradì fún ohun tí wọ́n fẹ́ kọ́ nínú yàrá ìkàwé lesson plan yìí òun ló máa fún wọn ní èrèdí tí wọ́n fẹ́ àbájáde tí wọ́n fẹ́ kó jáde lẹ́yìn tí wọ́n ti kọ́ iṣẹ́ tán àwọn olùkọ́ wọ̀nyí wọ́n máa ń ṣe àmúlò lesson plan yẹn tí wọ́n bá ti dé inú yàrá ìkàwé ṣíṣe àmúlò rẹ̀ ó máa mú kí àbájáde yẹn kó yọrí sí rere. Hmm, hmm. ìyẹn ni wípé ìtòlẹ́sẹẹsẹ ó gbọ́dọ̀ wáyé ìtòlẹ́sẹẹsẹ ètò ẹ̀kọ́ ó gbọ́dọ̀ wáyé kó tó di wípé olùkọ́ kan wọ yàrá ìkàwé hmm. kó tó ní òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn ọmọ ǹjẹ́ lè sọ fún mi lesson plan àti lesson note ìyàtọ̀ wo ló wà nínú ẹ̀ ìtòlẹ́sẹẹsẹ kó tó di wípé a mú ìtòlẹ́sẹẹsẹ tí a ṣe parí wá lesson note and lesson plan ǹjẹ́ lè sọ ìyàtọ̀ wo gangan ló wà láàrin méjèèjì. ìyàtọ̀ tó wà níbẹ̀ kò fi gbogbo ara pọ̀ púpọ̀ lesson note yẹn ó lọ báyìí a rí àwọn ní ìbẹ̀rẹ̀ rẹ̀ topic tí a fẹ́ kọ́ tí olùkọ́ fẹ́ kọ́ àti àwọn àbájáde kókó tí ó fẹ́ kọ́ gan àti gbogbo àwọn tó fẹ́ lò àwọn tó fẹ́ lò àwọn èròjà tó fẹ́ lò láti fi mú kí ẹ̀kọ́ yẹn kó yọrí sí rere ó wà nínú lesson plan yẹn ìgbáradì yẹn wá ní ó wà lẹ́sẹlẹ́sẹ àwọn ibi tó ti máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ kejì ìgbésẹ̀ kẹta then ìgbésẹ̀ ìparí. Hmm níwọ̀n ìgbà tó bá ti tẹ̀lé àwọn ìlànà yìí ó máa mú kí àbájáde yẹn kó yọrí sí rere hmm, hmm. ìyẹn lesson note. Hmm. ṣùgbọ́n olùkọ́ tó bá wọ yàrá ìkàwé láì jẹ́ pé ó ní gbogbo àwọn èròjà yìí ǹjẹ́ ó ṣeé ṣe kó ní àṣeyọrí tó dánmọ́rán mo rí wípé gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ yìí ó fi hàn wípé kò ṣeé ṣe fún olùkọ́ náà láti ní àbájáde tó yọrantí nínú yàrá ìkàwé tó mo mọ̀ wípé a ti gbọ́ ohun tí àlejò mi sọ ìbéèrè tó ṣe pọ̀ síbẹ̀ o abala tí à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun náà ni yóò máa tẹ̀lé báyìí ẹ jẹ́ ká mumi sí eléyìí náà ẹ má dìde níbi tí ẹ jókòó sí à ń bọ̀.